gbogbo ọmọ yorùbá lápapọ̀ nílé lóko lọ́nà ní ìrìn àjò mo kí yín wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò mà ní di bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́ o àwa la máa wá ẹ̀yin náà la máa bá o hmm, ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ gbà mí o àwọn fúlàní ti fẹ́ pa mí sára tán nítorí pé mi ò gbàbọ̀dè fún olóyè adéyẹmọ sunday igbòho hmm, ta ló sọ èyí bàbá tinubu ló láwọn bàbá ló fọhùn wípé àwọn aráabí ti fẹ́ ṣe kíni wọ́n ti fẹ́ yọ ẹ̀mí ní ayé òun nítorí pé kíni torí pé òun ò ṣe nǹkan tí wọ́n ní kí ó ṣe gbogbo wa la máa mọ̀ pé bíkan bíi oṣù tó lọ sẹ́yìn ni a gbọ́ wípé àwọn àgbààgbà fúlàní ṣe ìpàdé tó ń ṣe meeting upon meeting tí wọ́n ṣe ìpàdé wípé tó dẹ̀ ní kí bàbá Tinubu wá síbẹ̀ tó wá síbẹ̀ tó wá sọ nǹkan tí yóò máa ṣe fún àwọn ṣùgbọ́n tí bàbá yarí tó tutọ́ sókè tó fojú gbà fún wọn pé sẹ́ẹ̀ òun ò ní ṣe fún wọn ṣe mọ̀ pé láti ìgbà yẹn ni wọ́n ti jẹ́ kí bàbá nísinmi láti ìgbà yẹn wọ́n ti jẹ́ kí bàbá nísinmi o bàbá Tinubu wọ́n wá pressurize wọn débi pé wọ́n fi ìjọba yẹn ni wọ́n ní ara torí information kan tó balẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó balẹ̀ báyìí báyìí ni pé àwọn àgbà Fúlàní ti para wọn pọ̀ o kódà wọ́n ti gang up wọ́n ti gang up o kó má jẹ́ pé irú ìkọ́ tí wọ́n máa ń ṣe fún àwọn táwọn olóṣèlú máa ń ṣe fún ìjọba tí àwọn ò bá like fún ẹni tí ó bá wo orí ipò táwọn ò dẹ̀ like irú ẹ̀ kó má jẹ́ irú ẹ̀ ni wọ́n fẹ́ ṣe fún bàbá Tinubu yìí èmi kò sọ ni o kó má jẹ́ irú ẹ̀ ni wọ́n fẹ́ ṣe fún bàbá nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti wá ṣe kí ni ó ti wáá kọjá pàkàṣọ ṣe làwọn aráabí kan fi ojoojúmọ́ lẹ́kàn sí nínú ìwà ìkà ni ṣe rí gbogbo àwọn tó ń tẹ̀lé fúlàní gbogbo àwọn tó ń ṣe gọ̀lúgọ̀lú tẹ̀lé àwọn fúlàní bóyá torí pòsíṣàn ni o gbogbo ẹ̀yin bóyá torí ipò ni o gbogbo àwọn ọba kankan àwọn baálẹ̀ àti àwọn olórí ìlú kankan tó jẹ́ pé wọ́n ń dà tẹ̀lé tẹ̀lé àwọn fúlàní ẹ jáde o kẹ́ ẹ wá gbọ́ ní tó ń lọ báyìí nítorí pé kí ni ṣẹ́rí àwọn fúlàní wọ́n tún ti upgrade sí another level wọ́n ti upgrade o ṣẹ́rí irú àwọn tó jẹ́ pé wọn ò ti dé irú level tí bàbá Tinubu dé tó ń ṣe gẹ̀lúgẹ̀lú tó gbẹ́kẹ̀lé àwọn fúlàní àti àwọn religious leader wa kankan kankan hey I pity your life o nítorí pé kò sí bá a ṣe lè se èbùlò tí kò ní run ìgbẹ́ o torí àwọn ará bíi they ready to do and undo tó túmọ̀ sí pé àwọn ìwà wọn yẹn náà sì ni àwọn ìwà wèrè wọn tí wọ́n ń wù òun náà sì náà sì tó ń wù o ẹ wo ẹ̀yin ìyá mi bàbá máa ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé Yorùbá nation la fẹ́ a ti sọ tẹ́lẹ̀ fún wọn pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó ṣé mọ̀ pé báyìí tó ti kó àwọn àwọn fúlàní kọ̀ọ̀kan wọlé sí lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti wọ́n ti kó àwọn fúlàní kọ̀ọ̀kan wọlé tó dẹ̀ jẹ́ wípé bọ́n ṣe kó wọn wọlé yẹn wọ́n wá jẹ́ kó disguise wọ́n kó wọn wọlé ní o but wọ́n kó wọn wọlé in form of army táwọn yẹn náà kí bàbá Tinubu pé ó káàbọ̀ ó káàbọ̀ tó dẹ̀ jẹ́ pé wọ́n fi wọ́n ṣe kí ni wọ́n package wọn wọlé ni armor tank ńlá full loaded ni wọ́n fi kó wọn wọlé o hmm, ẹ̀wọ́ ẹ̀yìn inú mi ẹ jẹ́ ká máa fura o ṣẹmọ irú àwọn ìjọba tí wọ́n irú nǹkan tó ṣe fún ìjọba jona irú ẹ̀ náà lọ tún pp ẹ̀ báyìí mo mọ̀ pé irú ẹ̀ lọ tún pp ẹ̀ lọ́wọ́ lọ́ báyìí nítorí irú nǹkan tó ṣe nígbà tí jòná tó jẹ́ pé wọ́n kó àwọn lọ kó àwọn èèyàn láti lè ṣáàdì Burkina Faso àti Niger àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ French countries ṣe mọ̀ pé irú nǹkan tó ṣe rè tó yẹ pé wọ́n kó wọn kó wọn jọ tẹ́ pé apá kan fúlàní àwọn tọ́jọ fúlàní tọ́jọ bòròró tọ́wọ́ chad tọ́kọ̀ gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́wọ́ pa wọ́n pọ̀ tọ́sán wọn di odidi kan náà irú ìyẹn náà lọ tún lò báyìí torí wọ́n ti lọ sí Ethiopia náà tún ti kó àwọn ẹrù kú mi wọ́n ti kó wọn wọlé o wọ́n ti kó àwọn ẹrù kú mi wọlé wọlé báyìí lọ́wọ́ yìí ṣe wá dáhùn tí wọ́n kó wọlé yìí irinṣẹ́ wọn ó le ju títí tó jẹ́ tàwa àti àwa àwa even àwọn sójà gan wọn ò ní irinṣẹ́ tó tó yẹn ẹ wo ẹ jẹ́ ká máa fura o nítorí àwọn ará bíi wọn ò ní plan gidi wọ́n fẹ́ máa fi wọ́n fẹ́ máa fi àwọn ará àwọn pípì yẹn máa fi ṣe distraction ṣe mọ̀ pé ìkọ́tọ́ lò fún jọ̀dá yẹn tó jẹ́ pé ṣíbọ̀ gates lọ́ fi rìn ní gbogbo ìjọba ẹ̀ irú ẹ̀ ló ń lò lọ́wọ́ báyìí irú ẹ̀ ni o bet àwa láti sọ fún yín tẹ́lẹ̀ pé Yorùbá nation òun la fẹ́ a ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òmìnira ilẹ̀ yorùbá òun ló ṣe kókó ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tójú tìyẹ̀ ni kẹ́ ẹ máa fi ń ràn lọ́wọ́ lọ́wọ́ nítorí pé pẹ̀lú ibi tó ń lọ yìí àwọn aráabí ṣetán láti lè rí pé àwọn ò fẹ́ kí orílẹ̀-èdè yìí wọ́n fẹ́ kó wáyé wọ́n ṣetán o wọn ò fẹ́ kí orílẹ̀-èdè yìí wáyé ẹ wo ẹ jẹ́ ká ka àwọn àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn kọ̀ọ̀kan ká gbọ́n tí àwọn ènìyàn sọ bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ ká gbọ́n tí àwọn ènìyàn sọ tó lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká kà nǹkan tí àwọn ènìyàn sọ hmm, nípa ọ̀rọ̀ náà. wọ́n ní tí a bá ní sùúrù yorùbá nation á bọ́ sí i ní ìrọ̀wọ́ rọsẹ̀ wọ́n ní tá a bá ní sùúrù ní yorùbá nation á bọ́ sí i ní ìrọ̀wọ́ rọsẹ̀ ẹlòmíràn tún sọ ó ní àwọn yorùbá ń dúró de ohun tí àwọn Ìgbò fẹ́ ṣe ó ga o yorùbá ò lè sá yorùbá ò lè sáré ṣáájú wọn àní yorùbá àní yorùbá àní yorùbá la fẹ́ yorùbá nation la fẹ́ hmm. bẹ́ẹ̀ ni o àwọn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sọ pé wọ́n dúró de ní táwọn yíbò fẹ́ ṣe ni o àìmí ìtúrẹ́ o ó ní all we want is all we want is to regain our total freedom ló bá tán bẹ́ẹ̀ ni n ta fẹ́ nìyẹn a ní a fẹ́ gba òmìnira wa ní sí àwa ò bá wàhálà wa ìmíràn tí re yorùbá nation ní ọ̀nà àbáyọ yorùbá nation no going back in jesus name bẹ́ẹ̀ ni o no going back no retreat no surrender ọkọ tí re olódùmarè á kó wa yọ lọ́wọ́ àwọn ẹni ibi lórúkọ jésù yorùbá nation no going back in jesus name bẹ́ẹ̀ ni ẹ wò ẹ máa bá mi kọ sí comment section ìyá mi ẹ̀yin bàbá mi ẹ share ẹ like ẹ comment ẹ máa bá mi tẹ̀ sójú ẹ̀ ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé yorùbá nation la fẹ́ tẹ́ bá dẹ̀ ṣe ń kọ́ síbẹ̀ ẹ máa kọ́ síbẹ̀ wípé God bless Yorùbá nation God bless my country bẹ́ẹ̀ ni o nítorí pé òmìnira Yorùbá òun ló jẹ wá ní ogún bákan náà ọ̀kan ló tún sọ̀rọ̀ yìí o ó ní ọlọ́run á ràn wá lọ́wọ́ Yorùbá nation no going back hmm. ọ̀kan tún rèé o ó ní ẹ jẹ́ kí wọ́n fàyà kí ẹ jẹ́ kí wọ́n fàyà kí àwa rí ọ̀nà lọ hmm. tí ó bá jẹ́ wípé ìyẹn ló máa yà ìyẹn ló máa yà fún Yorùbá nation kíákí ìyẹn ló máa yá fún Yorùbá nation kíákíá kí wọ́n fa ìjọba ya <laughs> ní tí àwọn arábí ń sọ nìyẹn o kò sí nǹkan tó ń ṣe bàbá Tinubu hmm. òun ni pé gbogbo dúkìá tí bàbá ní north north south ló wà ló wà púpọ̀ sí gbogbo ló wà púpọ̀ lọ́wọ́ àwọn aráabí hmm. àwọn táwọn sọ nìyẹn o tọ̀pátúrò eléyìí ó ní a ò lè rán màdo a ò lè rán màdo èyí tí a wá fẹ́ ni pé yorùbá nation ní kíákíá bẹ́ẹ̀ ni yorùbá nation la fẹ́ o òmìnira ilẹ̀ yorùbá òun ló jẹ wá lógún ẹ̀yin ìyá mẹ́yìn bàbá mi a máa fi àsìkò ìdágbé nítorí àgbò ní oko títí kó gbàgbé ilé la fi ń sọ pé ó dàbọ̀.